bàbá wa tó dára jùlọ ní gbogbo àgbálá ayé pé wọ́n kórìíre ọjọ́ òní gbogbo wa ní lótùfẹ̀ náà ni a jọ ń ṣe àjọyọ̀ yìí gbogbo wa la péjú pèsè síbí bàbá olóríire ni yín oríire náà á túbọ̀ máa bá yín kalẹ̀ inú wa dùn ayọ̀ wa kún fún gbogbo ntẹ́ ti gbélé ayé ṣe ọlọ́run olódùmarè ló dá yín sí ló dẹ̀mí yín sí fún wa ní ọjọ́ òní tí mo ṣe máa ń sọ gbogbo ìgbà ni ẹ máa múnú mi dùn. tẹ wálé tí ẹ kí wá sí orí ìtẹ́ yín gbogbo ìgbà náà lẹ máa ń béèrè àlàáfíà àti gbogbo wa nífẹ̀ẹ́ inú wa dùn ayọ̀ wa kún gbogbo wa náà la pẹnu pọ̀ wípé pé kí a ṣe ayẹyẹ ìfún yín níbi tí Ọlọ́run ti jẹ́ kẹ́ jáde tí gbogbo àgbálá ayé dẹ̀ ti mọ̀ yín sí rere bàbá tó dára jù lọ bẹ́ẹ̀ ni mo ṣe máa ń pè yín ní agbára ọlọ́run olódùmarè ẹ jèrè gbogbo iṣẹ́ ọwọ́ yín o gbogbo ètò mi àti ètí òmí ẹ ní fojú sunkún wọn ọlọ́run olódùmarè a máa bá mi dúró tì yín bàbá dáadáa lẹ jẹ́ fún gbogbo mùtúmùwà inú mi dẹ̀ dùn pé gbogbo wa náà la péjú pé sẹ́ẹ̀ ń ayọ̀ wa kún ní agbára gbogbo yín tó jẹ́ wípé ó jẹ́ ẹ̀dùn ọkàn fún yín ní ọjọ́ ìbí yín ní ọjọ́ òní gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ọlọ́run olódùmarè àbòrò sí i ọlọ́run olódùmarè ló fi mí sórí ìtẹ́ yìí ìtẹ́ arúgbó ọjọ́ ọmọdé ni mo fi wá sí orí ìtẹ́ yìí tí mo jẹ ọba tí ó jẹ́ wípé ẹ̀yin bàbá bàbá yẹn ti jẹ ọjọ́ orí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀mi náà ṣe jọba alágbára ọlọ́run olódùmarè máa jọjọ́ orí bẹ́ẹ̀yin náà ṣe jẹ́ yìí ọlọ́run olódùmarè a máa bá mi dúró tì yín wọ́n ní tí ọmọdé tó bá ṣubú awájú tágbà bá ṣubú ẹ̀yìn ló máa wò ní agbára ọlọ́run olódùmarè ẹ ní ṣubú ara o ní agbára ọlọ́run olódùmarè mi dalẹ́ o gbogbo fẹ̀ ló ń kí yín inú wa dùn ayọ̀ wa kún ìdùnnú ọkàn ni ó jẹ́ fún wa ní ọjọ́ òní tí a jẹ́ wípé gbogbo wa pátápátá là ń fi yín yan gan-an káàkiri àgbára ayé ni wọ́n ti mọ̀ yín ní ìgbà tí orílẹ̀-èdè wa nàìjíríà tí ó máa gba òmìnira ó ní ipa tẹ́yìn náà kó gẹ́gẹ́ bí olóṣèlú tó wá di wípé ẹ bẹ̀rẹ̀ sí ṣe òwò gbogbo wa la mọ̀ nǹkan tẹ́ ti gbélé ayé ṣe ọlọ́run olódùmarè á tọ́ bá máa lọ́ra ẹ̀mí yín o ọ̀nà á máa là fún yín mo kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí ó ń bá gbogbo wa tó ń bá wa fọwọ́sowọ́pọ̀ fún ọjọ́ oríire ní oríire náà kò ní jìnnà sí gbogbo wa o mo kí gbogbo yín pátápátá tí a wà ní orí ayélujára yìí ọlọ́run olódùmarè á túbọ̀ wọn bá mi lọ́ra ẹ̀mí gbogbo wa o. Yeah gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí ayélujára yìí àti gbogbo ọmọdé ọkùnrin obìnrin ọlọ́run olódùmarè ẹ̀yin náà ẹ máa gbélé ayé ṣe nǹkan rere o ẹ̀yin náà á dàgbà ẹ dògbò orogodo ayé ò nílù fún ijó ẹ̀yin náà lágbára ọlọ́run olódùmarè gbogbo nǹkan tí bàbá tó dára jùlọ káàkiri àgbáláyé tó gbélé ayé ṣe ẹ̀yin náà gbélé ayé ṣe o. Yeah ọmọ yín náà àgbélé ayé ṣe nǹkan rere ẹ ní rìn rà ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ ẹ ní ṣìwí ẹ ní ṣìfọ̀ orí ìtẹ́ Oòduà ni mo wà tí mo ti ń ṣàdúrà fún yín Oòduà náà ni àdúrà gbogbo àdúrà tí mo ṣe lè ní amọ̀ yín o bàbá olóríire mo tún kí yín mo kí yín púpọ̀ púpọ̀ ọlọ́run olódùmarè tó dá yín lólóríire ní agbára ọlọ́run olódùmarè lójú ẹ̀mí yín tẹ́ ẹ gbélé ayé ṣe nǹkan rere torí tí gbogbo èèyàn gbélé ayé ṣe lọ́lọ́run ti pèsè fún yín ẹbí sun ẹbí wàlẹ̀ ẹ ti rán ọmọ lọ iléèwé ọmọ ọlọ́mọ ẹ ti tún orí ẹ̀ ṣe ẹ ti tọ́jú wá ẹ ti tọ́ ẹ̀yìn ẹ ti ṣe dáadáa dáadáa náà títí ayérayé ló máa máa bá yín lọ ọ̀nà àtúbọ̀ máa là fún yín o inú mi dùn ayọ̀ mi kún ni mo ní kí n ṣàdúrà fún yín ní èdè wa èdè wa káàárọ̀ òjíire torí ọmọ tó jẹ́ wípé ó jáde láti ìtẹ́ Oòduà ní ẹ̀dẹ̀ jẹ́ bàbá ẹjọ́ ọmọ tó ṣe mú yangàn káàkiri àgbáláyé jíngítẹ́ jẹ́ ẹ ò ní fọ́mọ wa lọ́wọ́ o ọ̀nà á máa là fún yín o gbogbo ohun tí mo wí lè ní àròárọ̀ mọ́ á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ tó o balẹ̀ ó dàṣẹ o ọlọ́run olódùmarè á mú lọ ilé àṣẹ ẹ pẹ́ fún wa o gbogbo ìfẹ́ náà wà bí wọ́n kí yín o àwa náà bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ là ń ṣe nífẹ̀ẹ́ o pátápátá ẹ a ti fi lé pọtí a ti fọ̀nà ro kà inú wa dùn ọlọ́run olódùmarè á túbọ̀ máa dùn gbogbo wa nù o ní agbára ọlọ́run olódùmarè ẹ̀ tún sọdún ìtẹ̀yẹ sọdún ẹ̀ ṣẹ̀ mí o ìbànújẹ́ ò ní dé bá yín o gbogbo àdáwọlé yín á máa sí i mo kí yín o mo kí yín púpọ̀ púpọ̀ ọlọ́run olódùmarè á ẹ̀mí yín o ẹ ṣe púpọ̀.